makwa onwu kwa ọ bụ gali nwụrụ ọsọ n'onwu kwa braket dey bóyá ìjọba ní ètò ètò ń dáàbò bo ẹ̀ka industry wa nítorí pé mo rí pé ó dà pé àwa nìkan là ń daṣe ní ẹ̀ka industry wa ẹ̀ka mú lọ sí nígbà tí a bẹ̀rẹ̀ sí máa gbé àwọn album jáde wẹ́pẹ́ máa lọ sí Alaba market láti fún àwọn marketer láti wá ṣe orin wẹ́ pé wọ́n bọ ohun owó lọ́ máa fún ẹ nígbà bẹ̀rẹ̀ sí máa rò pé bóyá oyin ayé là ń jẹ ṣùgbọ́n rí pé ìyá ni tẹ́ pé owó wọn bá lọ́ máa fún ẹ nígbà máa rò bóyá ah àwọn àgbàdúrà bóyá kíṣù wa kíṣù wa kò lè rélè ṣùgbọ́n àwọn tán ní àròjinlẹ̀ wọ́n mú fún èrò pé ok ẹ jẹ́ ká máa gbé orin wa sórí social media bóyá a máa rí owó nípa rẹ̀ o ẹ ẹ rò wá pé ó dára ń tòótọ́ láti wà tí ń fi sí ṣùgbọ́n kò fi bẹ́ẹ̀ sí òfin ẹ ó kò sí yàtọ̀ nù òun àti ti Alaba market because ó kọ̀ rẹ̀ pé ẹ̀rọ àwọn Alaba market ó lọ ni mi ò tí rò pé bóyá ipa rere kan wà èyí tí ó mú bá àwọn musician ká ní ó rí bẹ́ẹ̀ ni gbogbo àwọn orin èyí tí a máa ń gbé sórí sórí ayélujára tá à ń gbé pé kò fi bẹ́ẹ̀ sí owó láti fi gba owó níbẹ̀ àwọn kankan ń gbé orin ni síbẹ̀ kò sí owó kò sí nǹkan fún wọn bá a play àwọn orin àwọn artist ó yẹ kí owó péréte kan kó máa wà fún wọn ṣùgbọ́n kò sí owó ọ̀pọ̀lọpọ̀ lẹ́tẹ̀ máa rí àwọn dápọ́pọ̀ àwọn represent artiste tẹ́ pé represent artiste ọgbọ́n ìjẹkújẹ òun ni wọ́n ń ṣe àfi àwọn artist tí wọ́n ní record label lọ́ọ́ lè fúnra wọn kò sí òfin eh, èyí tí ó fi bẹ́ẹ̀ ṣàdínkù bá àwọn párẹ́sì àwọn párẹ́sì yìí wọ́n kàn fàyè sílẹ̀ láti máa ṣe àtúntò àwọn iṣẹ́ téèyàn ń ṣe tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn online platform tẹ́ pé wọ́n máa ń ṣe parade orin artist tẹ́ máa ń parade movie ẹ̀ tábà mẹ́kìn fi àpẹẹrẹ tábà ní bí million view ní YouTube lórílẹ̀ Nàìjíríà tó bá dẹ̀ ní two hundred thousand view maybe ní Europe èrò wà pé kí ni wàá ní owó ní ti Europe ju tilẹ̀ Nàìjíríà lọ because ẹ̀wọ́ wà fáwọn èèyàn àwọn èèyàn fi bẹ́ẹ̀ ra orin lórí iTunes nílẹ̀ Nàìjíríà àwọn bẹ̀rẹ̀ stream video tó bá tẹ̀ wọ́n tán stream video bóyá wọ́n lọ tó bébí ìdá márùn-ún ẹ̀ tí ìjọba bá ṣe ètò èyí tó máa ṣe àtúntò débẹ̀ ilé mo rò pé ìgbé ayé tó dára yóò wà fún wọn tí ìjọba tún ń ṣe lé ní máa tún mú ayé tún gbẹdẹmukẹ fún àwọn tí wọ́n ń ṣe lé ẹ ó yẹ kí ìjọba ó yẹ ká ní àwọn artist tẹ pé à ń ṣùgbà ṣùgbọ́n gbà tí wọ́n ó ṣì ń gbìyànjú láti wá owó fúnra rẹ̀ báwo ìfẹ́ manage àwọn tó kù mo rò pé ó ní àkókò ó yẹ kí ìjọba kó wo wo Sakun entertainment industry láti fi òfin láti gbé òfin kalẹ̀ èyí tí ó máa ṣùgbà lẹ́yìn àwọn artist láti ní owó dáadáa tabawo tí ìjọba Kenya ṣe láìpẹ́ yìí wọ́n fi bẹ́ẹ̀ fún àwọn artist ní owó tabawo ti kọ́ bá tun èyí tí wọ́n máa ń ṣe àti rí yẹn ní ilẹ̀ Nàìjíríà ìyẹn tí ìṣẹ̀lẹ̀ nílẹ̀ Nàìjíríà ẹ wá kùn lórí ìwò èròǹgbà olúkúlùkù bó jẹ́ ẹ̀yà tàbí ẹ̀yà tí kò bá wù kó jẹ́ wá kùn lọ́wọ́ ẹ̀yà mo ti rọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ká má dárúkọ ẹ̀ṣẹ̀ mọ̀ ká má dárúkọ fún ètò ààbò ó láwọn olóṣèlú kan tẹ́ pé nígbà tí wọ́n jẹ́ ààrẹ àjọ òṣìṣẹ́ wọ́n sapá wọn pọ̀lọpọ̀ èèyàn ló fẹ́ràn wọn bó ṣe ń ṣètò ṣùgbọ́n nígbà tí wọ́n di olóṣèlú a rí i pé gbogbo èròǹgbà yẹn ó dínkù wọ́n máa sọ pé ẹni tó bá ti jẹ dòdò kò lè sòdodo gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn ṣe rí nìyẹn ó wá kùn sí ọwọ́ olúkúlùkù ó wá kùn bóyá ohun tó fẹ́ ṣe àbí ìlérí tó fẹ́ ṣe tó bá dé ipò ó ṣe ó wá kùn sí ẹ lọ́wọ́ gẹ́gẹ́ bíi ti ìyẹn bákan náà ni ìkejì ni wípé ayé social media ta wà yìí ó fi bẹ́ẹ̀ ṣe ọ̀nà tó pọ̀ dáadáa ìrànlọ́wọ́ bọ́ ìṣòro kan èyí tí a ní tó pẹ́ pé àwọn ọ̀dọ́ yóò túbọ̀ tẹ̀síwájú ni òun ní ẹ̀yà ìtẹ̀bá rí èèyàn yíbò ó máa sọ pé má bá àwọn ẹ̀yà bá àwọn pàápàá Yorùbá má bá ṣe okòwò tó bá wọn ṣe okòwò ọmọ máa ṣe lélẹ́yìn ẹ máa gbọ́ Yorùbá máa sọ pé má bá yíbò ṣe okòwò bá yíbò dókòwò Haúsá sọ ti tún ẹlẹ́yàmẹ̀yà ìjìyà ló fi bẹ́ẹ̀ fa ìpèníjà tó pọ̀ jù ní orílẹ̀-èdè yìí báwo ni láti máa ṣe àfiwé èèyàn nípasẹ̀ ẹ̀yà èyí tí ó ń ṣe tí kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ máa pàdé sọ pé àwọn Ìgbò láìkó àwọn kan ọ̀dẹ̀ láìkó owó mo fẹ́ kó mọ̀ pé àwọn èèyàn yàtọ̀ síra wọn àwọn èèyàn yàtọ̀ èèyàn wọn yàtọ̀ síra wọn oníkálukú ló ní ìwà títí rẹ̀ tá a bá wo ilé kúrò mo nígbàgbọ́ pé orílẹ̀ Nàìjíríà yóò tẹ̀síwájú níwọ̀n gbà tí a bá ti jẹ́ olùdarí rere dandan ní orílẹ̀ Nàìjíríà yóò tẹ̀síwájú lẹ́kọ̀ọ́ jẹ́ wọn lè Nàìjíríà ẹ jẹ́ ká fi ẹ̀yà ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀ tá a ti fi eléyìí sílẹ̀ dandan ni orílẹ̀ nàìjíríà yóò tẹ̀síwájú níwọ̀n gbàtà bá ti mú èrò ti ẹlẹ́yàmẹ̀yà kúrò orílẹ̀ nàìjíríà yóò tẹ̀síwájú orúkọ mi ni bracket mo dúró pẹ̀lú ọ̀dọ́ ilẹ̀ nàìjíríà.